بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين أمر بطاعته وأخبر أنها سبب للنجاة والسرور ونهى عن معصيته وأخبر أنها سبب للهلاك والشرور وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن محمدا عبده ورسوله البشير النذير والسراج المنير صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا إلى يوم البعث والنشور أما بعد أيها الناس اتقوا الله تعالى ولازموا الأعمال الصالحة وأكثروا من فضل الطاعات فإنها سبب للنجاة من المهلكات العاجلة والآجلة يقول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ثم ننجي رسلنا والذين آمنوا كذلك حقا علينا ننجي المؤمنين ويقول النبي صلى الله عليه وسلم تعرف إلى الله في الرخاء يعرفك في الشدة يعني أن العبد إذا اتقى الله وحفظ حدوده وراعى حقوقه في حال رخائه فقد تعرف بذلك إلى الله وصار بينه وبين ربه معرفة خالصة أو معرفة خاصة فإذا وقع في الشدة فإن الله ينجيه منها فمن عامل الله بالتقوى والطاعة في حال الرخاء عامله الله باللطف والإعانة في حال شدته قال الله تعالى ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه وروي عن يونس عليه السلام لما دعا في بطن الحوت قالت الملائكة يا رب هذا صوت معروف من بلاد غريبة فقال الله عز وجل عما تعرفون ذلك قالوا ومن هو قال عبدي يونس قالوا عبدك يونس الذي لم يزل يرفع يرفع له عمل متقبل ودعوة مستجابة قال نعم قالوا يا رب أفلا ترحم ما كان يصنع في الرخاء فتنجيه فتنجيه من البلاء قال بلى قال فأمر الله الحوت فصرعه بالعراء وقال دحاك بن قيس اذكروا الله في الرحاء إن يونس عليه السلام لما كان يذكر الله تعالى فلما وقع في بطن الحوت قال الله ولولا أنه كان من المصبحين للبث في بطنه إلى يوم يبعثون بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تصنعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا فاستغفروه فتائب من الذنوب كمن لا ذنب له فاستغفروه وتوبوا إليه إنه هو التواب الرحيم الحمد لله رب العالمين أكمل لنا الدين وأتم علينا النعمة وما جعل علينا من الدين من حرج سبحانه وتعالى أما يشركون àádá ọpẹ́ fún ọlọ́run ọba wa jama yìí jẹ́ kí a fi ọpẹ́ fún ọba yìí ọba tí ń gbogbo sí ẹnu èyí tọ́lọ́run ní kí ọmọ àtọ̀dọ̀ wa wá lọ́dọ̀ àwọn èèyàn kan tọ́bádàsìkò kan arọ́kàn wa bóyá ìyà ń jẹ́ráàtì kí látara tọ́lọ́hún ń ṣe é fún wa nítorí tiwọn náà ni òun ni òfin sáàtì kí níwọ̀n bẹ́ẹ̀ sáwà nìkan máa dájẹ́ ó ń ṣe tiwọn náà máa fún wa ṣùgbọ́n tó bá tún dásìkò kan tí wọ́n bá ń béèrè àrọ́ ọlọ́run ọba yìí sì rèé òun lọ́ba tí ń tọ́jú gbogbo ẹ̀dá òun lọ́ tọ́jú àwọn èèyàn. onítọ́jú ẹranko gbogbo tí ń bẹ pátá ọ̀dọ̀ ọlọ́run lásìkò rẹ̀ wọ́n ti ń wá gbogbo nǹkan pátá illa ala Allahi rizquha ọ̀rọ̀ ọlọ́run láti àmú wọn wà ó lọ bó olùtọ́jú gbogbo ẹ̀dá ọ̀wá sì ń tọ́ba yìí pa wá láfẹ́ ẹnu tó béèrè lọ́dọ̀ gbogbo tí ń ṣe yóò ju pé kátẹ̀lé tó ń lọ ẹnu tí ń béèrè lọ́dọ̀ wa nu káwọ̀ ọmọ ní nǹkan táwà náà ọmọ rẹ̀ tí lọ́dún ẹ̀ nítorí nǹkan ẹyọkan táwọn ó ṣe fún yàn a lè di ẹrù tí ò lè rù tán tí èkú a lè dìrù nítorí nǹkan ẹyọkan ẹ wá wo gbogbo tọ́lọ̀ subhanahu wa ta'ala tó ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa èwo la fẹ́ kà sí mbẹ̀ bó ṣe wá pọ̀ tó nídẹ̀ra bó ṣe pọ̀ tó lóore bó ṣe pọ̀ tó níkẹ́ẹ́ ẹyọkan ẹyọkan oṣó ló lọ́dọ̀ wa náà ló béèrè ìtó náà ní tọ́ àtù òun ni ká máa sìn ká máa tẹ̀lé tó ń tó wá béèrè ó wá ní ó tún fún àti tá a bá lè tẹ̀lé tóhun tá a ń sìn nínú sẹ̀mí kan tá a tún padà sí lẹ́yìn sẹ̀mí ọlọ́yin náà ló tún wá fún wa nírò wípé ìtẹ̀lé tòun tá a bá jí la fi gbogbo àlámọ̀rí ọ̀ràn wá tẹ̀lé tọ́lọ́hún olókùnfà ní linejad gbogbo ọlàtẹ́nì kọ̀ọ̀kan wá wáyẹ ọlọ́run tí ó yé wa pé látara àtẹ̀lé ó láti ibi ìtẹ̀lé òun ní gbogbo sáà mẹ́rẹ̀ ti ibi ìtẹ̀lé tọ́lọ́hún òun ni gbogbo tí ń bẹ̀rù bà wá ló fi lè dìfàyàbálẹ̀ níbi ìtẹ̀lé tọ́lọ́hún òun ni gbogbo òkè ṣòro wa ló fi lè dìbẹ̀tẹ́lẹ̀ kódà ìtẹ̀lé tọ́lọ́hún òun ni sábàbù najati wa surur ọlà àṣeyọrí oríire ìtẹ́sí dáadáa ìdùnnú ayọ̀ kò síbi tá a ti lè rí bí ó ṣe bí ìtẹ̀lé tọ́lọ́run yìí òun lọ́mọlọ́run subhanahu wa ta'ala ló fi kí èmi àtẹ̀yìn nílò amàṣíyẹ̀tì pé kẹ́jìnà sí ìmọ̀ dẹ́ṣẹ̀ sí o nítorí kíni nítorí wípé ìdẹ́ṣẹ̀ súnwọ́ ọlọ́run onísàbàbùlẹ̀ halak gbogbo àwọn tá a gbọ́ tẹ wọn láyé pé parẹ́ wọ́n parun kò sí tó kó parun bá wọn ju ìgbẹ́rù gbẹ̀rí sọlọ̀lọ̀ ojúpọ̀ náà ọ̀nà ìparun òun ni kí èèyàn gbẹ̀rù gbẹ̀rí sọlọ̀hún halaku wa ṣòro fi ma'siyatillah aburú gbogbo ọ̀rọ̀ aburú ibi ọmọ nìyẹn ti lè rí tó ti lè bá pàdé ibi ìdẹ́tẹ̀sọ́lọ́nu ibi ìdẹ́sẹ̀ sọ́lọ́ ní ibẹ̀ ní parú ibẹ̀ laburú wà fọmọ́nìyà ẹ̀yin olùgbọ́ mi ẹ jẹ́ kápáyọ ọlọ́run kádúrí mọ́ àwọn sí olóore táwọn abátìmọ̀ àti gbàgbọ́ wípé gbogbo ohun táwọn ọ̀nà àbáyọ ẹ̀ ibi ìtẹ̀lẹ́tọ̀ ọlọ́run kò sí tó kù wá kù dùkà lọ wà sírò mi fọ́dúlì tọ́ gbogbo tẹ̀lé tọ́lọ́hùn tọ́jọ́ náà yàn kájọ pọ̀ ọdún ayé wa àwọn tọ́lọ́ pè lọ́rọ̀ yẹn fún wa pé ká máa ṣe ká máa jà pẹ̀lú ẹ̀ ká tún tá a bá tún ṣe tá a gbàládá látara ẹ̀ ká gbìyànjú ká máa ṣe. ojú ọ̀nà ni ká lè fi rí ọlá wa kó níbi ìparun ìparun tó súnmọ́ tọmọ èèyàn máa rí láyé ẹ̀ ibi àti lè mórí bọ́ ó níbi ìtẹ̀lé tọlọ́hùn ìparun tó jìnnà tí ń bẹ lálùkì àmà ibi ọmọ èèyàn ti lè là ń bẹ̀ ó ní kó máa ṣe tọlọ́hùn Allah subhanahu wa ta'ala ó ń sọ fún wa ẹnu suratu Yunus ọlọ́run ní fún manu sumanu ní ti rusulana ọlọ́run ládé wa wọ ọlọ́run ní a máa la àwọn òjíṣẹ́ wa kúrò níbi ìparun láyé ní àti lọ́run ọlọ́run ní kèé wá àtàwọn nìkan walladhina amanu gbogbo àwọn tí wọ́n bá gbà wá gbọ́ tọkàtọkà tí wọ́n ń tẹ̀lé tàwọn ọlọ́run tí wọ́n kó gbogbo ọ̀ràn wọn tí wọ́n kò lé ọlọ́run lọ ọlọ́run tó bá kù díẹ̀ kí wọ́n ṣubú báyìí àwọn ọlọ́run ó gbé ẹ̀dìdì àdéhùn wa ni tó bá kù díẹ̀ kọ́rọ̀ wọn ó dojúrú tí wọn ọ̀bá jẹ́ tí wọn ò gbò pẹ̀láwọ̀ ọlọ́run á sì ṣàtúnṣe ọ̀ràn wọn tó bá kù díẹ̀ kí àlámọ̀rí ọ̀ràn wọn kóhun tí wọ́n ń lé kọ́wọ́ wọn mọ̀tẹ́ ọlọ́láwọ̀ ọlọ́run tí wọ́n bá ń jẹ́ ni tí ó fi tọkàtọkà taratara tẹ̀láwọ̀ ọlọ́run ọlọ́run láti fi jẹ́ wá àfìlé wọn lọ. ọlọ́run láwọ̀ ọlọ́run lùmẹ́jì rùsùlánà àdéhùn wọn fọwọ́ òjíṣẹ́ wa òun náà ní wípé àmọ́ làwọn fún oníbi gbogbo tó lè kó parun bá wọn láyé nìyí àti níjọ́ gbéǹde àrìkì àmọ́ wọn lọ́dí iná àmọ́nù ọlọ́run níbẹ̀ náà láàmọ̀ ṣe fáwọn tí wọ́n bá gbà wá gbọ́ tọkàtọkà. ọlọ́ni kazalika haqqan allah ọlọ́run ló ti di ẹ̀tọ́ ọlọ́run àwọ̀ ọlọ́run ọlọ́run ló ti di ẹ̀tọ́ tá a gbọ́dọ̀ má ṣe gbogbo ẹni tó bá gbà á gbọ́ tọkàntọkàn wọ́n bá kù díẹ̀ tí ó kó kòtò àwọn ọlọ́run ó sì yọ ọlọ́run láti wà ní. ó fẹ́ pé tó pè kágbà pé ẹni tó lè yọ wá ń bẹ̀ ó nìkan lọ́lọ́run subhanahu wa bàbá lè fi gbàgbọ́ wa fún tẹ́kọ̀ táwọn ẹyin wò gbogbo ti ń mi wa yìí gbogbo ti ń bà wá nú jẹ́ ọlọ́run lágbára kọ́ fún wa. ọlọ́run ní ẹ̀tọ́ ni lórí àwọn ọlọ́run fún yín gbogbo ẹni bá ti fi gbàgbọ́ rẹ̀ fún wa ọlọ́run ní ìtọ́ bá le lọ́rẹ̀ á sì máa aṣíwájú ẹ̀dá anabuwa Muhammad òun náà sọ fún wa ó ní ta'arrafu ila fi raha ó ní kémi àti ẹ kádọ́lọ́mà nígbà ara bá dẹ̀ nígbà ara dẹ̀ tí ò sí ṣòro ó ní àmọ́ àmọ́ nígbà ara rọ̀ wá torí yìí fi shidda. tọ́ ọba wà nù fún pínpín torí pé ọmọ nígbà tó tara ọ òun náà mọ̀ nígbà tí ṣòro bá dé ìmọ̀lọ́ nígbà tara dẹni oníkámọ̀sí ká lo àlàáfíà ara wa fi jọ́sìn fún ká lo ìdẹ̀ra tó ṣe fún wa ká fi tẹ̀lé díẹ̀ ká wá gbogbo ọ̀rọ̀ wa sójúkàn náà bí nǹkan bá padà lé ọlọ́run wọn dá wà náà mọ̀ nítorí ipá àmọ́ nígbà tí ara jẹ wa ta'arrafu ila Allahi fi raha fi shidda anabi ni ẹmọ lọ́hùn nígbà tí ara bá rọ̀ yín lé ọba yín náà ọmọ yín yẹn ni pé tí ẹrú tọ́ba payọ̀ ọlọ́run subhanahu wa ta'ala tó kéè sáà lọ ọlọ́run ó sáwọn ẹ̀tọ́ nígbà tí jẹ òun láà máa àjọsí wípé ó ti mọ ọlọ́run nípa apá mímọ ọlọ́run nìyẹn tọ́ba wà ní ìṣòro fa iná lọ́ha yonjí ìmìnira ọlọ́run ó sì la kó o níbi ìṣòro yìí ọlọ́run sàlàyé sànù ẹnì kọ̀ọ̀kan wa níbo mi ọlọ́run ó sọ fún wa pé gbogbo ẹni tọ́ba ọlọ́run tọ́ba wà nínú tó fún pépé ọlọ́run sọ̀nà àbáyọ fún bó ti wulẹ̀ ó lé tó ọlọ́run sọ̀nà àbáyọ fún kódà wà yarzuquhu min haythu la yahtasib ọlọ́run ọmọ sáàsì kí fún láàyè tó anabi ọlọ́run Yunus alayhi salatu ńgbà tó wà nú ẹja tí ẹja gbé mi fi bátìlú lẹ́hùd inú ẹja yìí náà lọ́wà tó fi pe ọbẹ̀ ọgbẹ ọbẹ̀ nínú ẹja yìí àmàlẹ́kà wọ́n sọ fọ́lọ́hùn pé yàrá ọba wọ̀ ò hádẹ sọ́ọ̀tù màrú ohun tá ń gbọ́ yìí ohun tá mọ̀ ní kèé sóhun tuntun ṣùgbọ́n ibi títí ń jáde níbi ládín kàríbà nínú ìlú láàyè ibi táì tí ń gbóhùn yìí ibẹ̀ láti ń gbọ́ obìnrin kan ti mọ ohun yúnúsù tẹ́lẹ̀ nígbà tí ò sínú nira ó túmọ̀ sí pé nígbà tí ò sínú nira ọmọ ń pe ọbẹ̀ ṣùgbọ́n gbà nira dé àwọn mọ̀lẹ́kà lóhùn yìí mà pé ohun yìí á mọ̀ ṣùgbọ́n bí a ti ń gbọ́ yìí ní ọjọ́ bí tá a ti ń ṣe kí ni ti ń gbọ́ tẹ́lẹ̀ ṣé kó ti wà ẹja amàlẹ́kà lóhun tá à ń gbọ́ yìí sọ́ọ̀tún màrún ohun tá a mọ̀ ní ádámà àti máa ń gbọ́ ṣùgbọ́n èyí tọ́jú alójú ni wípé mìǹbìláàdì nìkan níbà ibi tí ti ń jáde ibẹ̀ kọ́ ló ti ń jáde ibi táwọ̀ ọmọ ìlà ti ń bọ̀ fakọlọ́lọ́hu azza wa jalla ọlọ́run wa sọ fún màlẹ́kà wípé amẹ́ta àrífún nìkan rẹ̀ sẹ́ẹ̀mẹ́ni tó lóhun yìí ohun tẹ́ ń gbọ́ yẹn lẹ́ni tó ní kọ́ọ̀lù wà mẹ́lìwò amẹ́lẹ́kà sọ fọ́lọ́ pé ta ló ń tọ̀hún torí ibi tóhùn yìí ti ń jáde àyíkọ́rù ohun báyìí bẹ́ẹ̀ ṣùgbọ́n ohun yìí a máa ń gbọ́ tẹ́lẹ̀ káálẹ́ nìyẹn kọ́ọ̀lù ọlọ́ni abdi Yunus ẹrú mi Yunus àní lóòótọ́ bí ẹ ti ń gbóhùn ẹ̀kọ́ lẹ̀ ẹ ti ń gbọ́ wọ́n sọ sínú odò ní ilẹ̀ jágbe mi inú ẹja lẹ ti ń gbóhùn ẹ̀ yìí kèé sàyè bịa ẹtí bọ̀ kọ́ọ̀lù wa sọ fọlọ́n Iri ìrì abdulka Yunus ẹrú rẹ Yunus à olówó anu ẹgbẹ́ yìí alẹ́bí ìlànà yẹ́fẹ̀lì yẹ́fọ̀wù yọ̀fọ̀wù láwù amalu mutakabbal ẹni tó jẹ́ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àyí sábà amárì sí olóore re kó wá síwájú ìrì abájọ a fi kó wá eru tó jẹ́ sí wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá bá ń gbówó ẹ̀ ọ máa ní dáwà tó mustajaba kéèpì ọ kọ́ ọmọdà lórí ìlú ọlọ́run kọ́ọ̀l ọlọ́run nínú bó ṣe rí náà lẹ́rí ẹwí yẹn ẹrú mi ni kọ́ọ̀l amẹ̀lẹ́kà ní Yakub ọba wa o afọlá tẹ́rhàm tó ní ká ẹrú kan tó jẹ́ pé yẹ́sùn náà òfin rọ̀ ha ìdí ń nígbà ara jẹ́ òun náà ní ń wí nígbà orí ọ yẹ kọ́ ọkẹ́ tọ̀tún jí i mìnàlùbàlà ọba wa ò lápò nínú àdánwò tọ́wà yìí kọ́ọ̀n ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ wí tẹ́lẹ̀ ńlá torí pé kàdáàlì kẹkẹ́ nàkàna haqqan alayna ló ń jìlì ó ti dàtọ́ lórí àwọn ọlọ́ gbogbo bá mọ̀ wá. nígbà tára bá tára jẹ́ wà nù nira àwọn náà mà ńlá ẹrú mi Yunus ńlá gbogbo bí ẹnì kọ̀ọ̀kan wá ti lè rí ọ̀nà àbáyọ lórí ń ibi ìsúnmọ́ lọ́nà nígbà wa káwa náà máa nà ká máa mọ ọlọ́run sí tá a tí nira bá dé yóò gbé dé ọlọ́run mi Yunus èmi ọlọ́run ìṣe kankan fún fa amara Allahu ọba tó lomi lọ́lẹ́jà ọba tó lẹ́jà lórí Yunus ọ̀pá ẹja láṣẹ ọlọ́run ẹja láṣẹ wíwọ ẹja yìí sọ́rẹ́ ìwò bìlà ara sọ síta sọ Yunusu síta pọ̀ọ́ta ẹja náà rún ta ọkọ̀ ànábì Yunusu sórí ilẹ̀ pọ́nbí. alfa wa ọwọ́ sọ fún wa ní ọ̀rọ̀ yìí ó ní kúrò lọ́ha fi rọ̀ ha. ọlọ́nìkọ̀ kan wa náà máa rántí ọlọ́run ní gbogbo gbàtàrà bá dẹ̀ wá ká máa rántí ọlọ́run iṣẹ́ olóore bá bá bá lè ṣe ká máa ṣe nígbà ara bá dẹ̀ á gbogbo dáadáa tá a bá lè ṣe ká máa ṣe ká máa fi pèsè ìdẹ̀kúnlẹ̀ bí ọjọ́ tí nira ó dé tá a bá wá sọ bọ́lọ̀ níjọ́ náà ọlọ́run pẹ̀lú mi tọ́ mọ̀ mi nígbà ara èmi ọlọ́run náà mà lónìí tara ni ọlọ́mọsá láti bẹ̀kọ̀ fún gbogbo wa gbogbo bí ẹnì kọ̀ọ̀kan ti rí nira ọlọ́run wọlá ti tó bí ẹ̀ wọlọ́bẹ́ẹ̀ dẹ̀ wọlá wípé bí ṣe ní tiẹ̀ la àtúnfi tiẹ̀ lẹ̀ bá a ti ṣe mọ̀ ọ́ sìn ma à ń sìn ọ́ bá a ti ṣe mọ̀ nígbàgbọ́ à ń ké pè ọ́ ibi a kù sí ìsàmójúkò fún ọlọ́run torí wọn nìkan lọ́ba tó pé tó o kù síbi kan ẹrú ò lè súnmọ́ lọ́nsá kọ́mọ níbi tí ó kù sí. gbogbo bí ẹnì kọ̀ọ̀kan wá kù sí mọ́gbẹ́bẹ̀ wò wá kó o fi dá wa lẹ́jọ́ ẹnu èyí tá à ń ṣẹta la fi ń sọ yìí la fi bì ọ́ ọlọ́run mọ́sálá ìfi gbàdúrà ẹnì kọ̀ọ̀kan. ibi àwa kù sí náà ṣàtúnṣe wá ń bẹ́ o ọlọ́run ṣàtúnṣe wá ń bẹ́ o ọlọ́run ṣàtúnṣe wá. àlùfáà wa dùn hà ó lọ́ọ̀ àfi rà hà ẹ̀ máa rántí ọlọ́run

ọjọ́ kẹlọ̀ sú tí ò ní sú lójú wa gbogbo ọgbà tí má ti ń sú kàmá rántí ọlọ́run kàmá jẹ wákàtí márùn wọ́n já ìrántí ọlọ́run ni láti gbàdégbà ni bá a bá ti lágbára nẹ́fìlà láti gbà kan sí ìgbà kan tá a dàbí àwọn kan tí wọ́n já mọ́sáàsì gbogbo ń a lè máa ṣe ìrántí ọlọ́run ni ó bá a bá fẹ́ jókòó karántí ẹ̀ bá a mọ gbogbo ẹ̀ bisimilà a fẹ́ wọnú ilé wa karántí ọlọ́run bá a mọ gbogbo ẹ̀ assalamu alaikum wa rahmatullah a ti dábọ̀ ọlọ́run bẹ́ẹ̀ mo wí pé báwọn èèyàn mi náà bẹ́nu ilé sálámà fún yín nítorí ìkẹ́tọ́ obìnrin ṣe fi hàn àtìrántí ọlọ́run tó jáde látara lọ́dọ̀ tiẹ̀ náà bọ́ ọ bá fẹ́ jáde lé bísímilláà èyí wà púpọ̀ jù bí fún mùsùlùmí bísímìlá tawakkaltu ala Allah báà mà jù yóò lọ ìrántí ọlọ́ọ̀ni bàbá jáde lé gbogbo àwọn tó lọ tí wọn ò dé náà wọ́n jáde lulẹ̀ wọn ni ẹlòmíín tó dì mọ́ra ọkọjá kama ran tiɛ bisimilayi ka kantu alala alifa wa ni kama ran tiɛ olu tora na bi yunus ni jɔtɔ bɔ sinu inira yi ka ni ye kuru lɔ o jɛri tuma ran tiɛ olu tɛlɛ sugbɛn gbɔ baara rɛ ni bi tole olu na ran tiɛ olu na sɔ ɔsɔ olu ni falawu la olu ni tiɛ i b'a se yunusa. káàdà mí lẹ́nu musa bihi ọjà ni tí máa sàfò mọ́fà wọ́ lọ ẹ̀wọ̀n tó lọ́n fi kọ́ fẹ́ ọlọ́ọ̀ni wà láwọ́là anáwó káàdà mí lẹ́nu musa bihi tí ẹ bá pé Yúnúsù jẹ́ kan nínú ẹni tí ẹ já níbi àfọ̀mí èmi ọlọ́run làbẹ̀sà fi bá ni yí ilá ìyàwó mi yóò bá a tó ọlọ́ọ̀ni nínú ẹja ni ọba ti máa gbé tí èdè ọjọ́ ká gbẹ́jà dìde àbájíjí ó kú omi ẹja ṣùgbọ́n kí lọ́lọ́run wò mọ́lá ìrántí ọlọ́run àfọmọ́ èyí tọ́lọ́run ó bò mẹ́ni kọ̀ọ̀kan wa náà la jíjọ tí sọ̀rọ̀ bá gbé a lọ àmọ́ láàgbọ́dọ̀ fojú rẹ̀nà kankan nínú tó lè máa súnmọ́ lọ́hùn bá ayà lẹ́ẹ̀kan sí ọlọ́run wà láwọ́lá tí ẹ bá ṣe pé yúnúṣà kánà mínà lè mùsàbí hìínà ọjà kan nínú ẹni tí máa ń fàwọ ọlọ́run má làlábì fàfi ibà tí nìyí ìlà ayé omi yóò bá a sùn ọlọ́lá àbájọ́ ọmọ gbínú ẹja ìlà ayé omi yóò bá a sùn bíjọ́ bá tó ń gbé ta dìde ó bẹ̀rẹ̀ pé yóò kù sínú ẹ̀ ìtumọ̀ inú ẹja ni ọba kú sí níjẹ́ tí ó tó ó tún dìde níjọ́ àbá tó fẹ́ gbẹ ẹ̀dá dìde níjọ́ náà láàbá tó gbé dìde ibẹ̀ náà àbájọ́ parẹ́ sí ṣùgbọ́n tó ní mọ́jẹ́ ìdí rántí wa òun wà nù sọ̀rọ̀ nu àwa wò pẹ̀lú wa tí rántí wa ni àwọn ọlọ́run là ń bẹ̀ sọ́dọ̀tù sọ́fàt abádélé káwa náà lọ́wọ́ sọ́fàt olùtọ́lọ́ ṣe wá lánàá kúrán sọ́dọ̀ tó tó láyé fún mùsùlùmí ṣùgbọ́n sọ̀rọ̀

kọjá kí èyí ó tún lẹ kọ́ lẹ́lẹ́lẹ́lẹ́ má lè ṣe bọ́bá sọ ń sí ọwọ́ tí àìsẹ̀ àjẹ àjẹ ọjọ́ sátidé mẹ́lẹ̀ sunday àbí àìlọ́bíṣẹ́ bó ti jọ́ méje jù láàmú gboko lábàá lọ sátidé sunday kí n tó kọ́ lọ oko àkọ́kọ́ ọ̀sẹ̀ mi tí kọ́kọ́ ṣe sátidé sunday ní kí n kọ́ kakura nà. ọgọ́ orí bọ́lá ń ṣe wọ́n nu ìtẹ́ yunusa là ń gbọ́ ìlàjàǹfà níbẹ̀ ìyíbọ̀lá wà sí yunusa ìyíbọ̀lá wà sí. jìnnà pọ̀ ànábì jẹ́ ọdún ẹ̀ mọ́jọ́ tó ń gẹ́ ti lọ ẹgbẹ̀rún kan ọdún rèé tó ti lọ ọdún àti ní ogójì ni wọn bí yúnú àwọn tó ń kéré wa Muhammad sí Isa ìkéré ẹ̀jẹ̀ náà sì rèé lẹ́yìn ọgọ́rùn ọdún mẹ́rin ni lálà fún àwọn méjèèjì síra wọn gbogbo àwọn yòókù bí ẹgbẹ̀rún ọdún ni síra wọn lọ ẹ wá máa fi ẹ̀sẹ̀ mẹ́fà lẹ́gbàájì. àwọn àmọ́ sọ̀tọ̀ Yunusa àdúgbò àpá àjọ ń gbé ni kí ló fi mọ̀ wá alukóránù ni ọ̀rọ̀ bọ́lọ̀ ń ṣe á ní kálẹ̀ tara ẹ̀ kẹ́kọ̀ọ́ ìlàgbọ́ yìí kí lọ́la Yunus àfọ̀mọ́lọ́ ìsúmọ́lọ́ òun làwọn wá jìnà sí gbogbo tọrọ kiri ká wa ó kó bá wa Ọjà lè rántí ọlọ́mọ bá a bá fẹ́ sọ̀rọ̀ á sọ̀rọ̀ bí bàtà wa ládára wa bí ìgbà pé àwa wa bí ìgbà pé àwa la lè fọwọ́ ara wa ṣàyípadà ọ̀rọ̀ ara wa kẹ́là àwọn ká lè fọwọ́ ara wa ṣàyípadà ọ̀rọ̀ ara wa ẹni tí ó yí padà

ìrètí ọlọ́run nu olóńgbò ànábì Yunus ẹjẹ́ padà sọ́dọ̀ ẹlòmíì tó wọ̀n rántí ọlọ́run kámú ní kìíní kejì àlùkòrán náà lọ́tọ́ wà jọ̀ráhùn tọ́ọ̀gì ni ọ̀dọ́lọ́mà kódà ń jọ ànábì Musa títún dúwe ọlọ́run fún ó rò wípé onu ní mma mọ́ sama dé sámà torí mọ̀hádìsù mọ̀ ni amánà building engineer ni òun á mọ́ ó mọ́ dé sámà wọ́n á bí lẹ́rẹ̀ bi kí ló fi ṣe ìtọ́ ọmọ yìí ó ní là mo ni àkàbọ̀ tí ń bù lọ sánmà kí lọ lọ sí fídíò náà onílé àtọ́lé ayíláyíláyí Musa mo fẹ́ lọ wọ lọ́hùn Musa sánmà tọ́ọ̀gì tọ́ọ̀gì fídíò náà kò sí lọ sí ọlọ́run lórí ẹ̀mí ẹ̀ kẹ́kẹ́ ọlọ́run fídíò náà Musa ń bẹ́ fẹ́ lọ wọ́n ní kí kọ jẹ́ iye méjì fún mi pé irọ́ nípa ṣùgbọ́n gbọ́n bá débẹ̀ kẹ́tí mo wá dé sọ fún wípé adébẹ̀ ààrẹ kankan musa kò jẹ́ mi òkúrọ́ kò sọ́nà káwọn náà dàbí gbàgbé ọlọ́run tó pé yẹn èyí náà ala alẹ́ ayé púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa lónìí èrò wa ni gbìyànjú wa ọgbọ́n wa ètè wa ó lábi lè ṣe gbogbo nke kò sí rẹ̀ ọlọ́run lórí ẹ̀mí wa mọ́ kámọ́dà bẹ́ẹ̀ ọgbàgbé ìrántí ọlọ́run ṣùgbọ́n jẹ́ ọlọ́run ọ̀tẹ́rì sẹ́nà pé kí ọ̀nà ọlọ́run tẹ́lẹ̀ ẹni tí ọlọ́run tẹ́lẹ̀ níjọ́ nǹkan náà rẹ̀ tí ọlọ́run tẹ́lẹ̀ kọ̀ mọ́ ọlọ́run ṣùgbọ́n tí wọ́n bára rẹ̀ ní òkú tí ò lè jáde mọ́ níjọ́ náà lọ́wọ́ adọ́lọ́mà ọlọ́run tó ní ìní láàzú nù ún káàlìbá pé kò sí ti jọ́ náà níjọ́ sọ fún Musa pé ń tu pé mo ti gbọ́ Musa níjọ́ ogun lé níjọ́ lòun àmọ́ ọlọ́run ó ní ẹ máa ń tu mo ti gbọ́ ọ gbọ́ ọlọ́run ọlọ́run wá dá lóhùn wípé àálẹ́ àán ọlọ́run ní ní ìsìn lọ́gbà mi gbọ́ wọ̀kọ́dé aṣọ ìtàkọ́bùlù tọ́jẹ́ pé tẹ́lẹ̀ ọ̀dá mi mà ọ̀mì mi ọlọ́run wọ̀kúnta mìnàlùmọ́ fún sí ìdí ọ̀jẹ́ kan náà tí sàkọ́mọ́ mi òbílẹ̀jẹ́ ní ọ̀ lónìí èmi ọlọ́run ò ní mọ̀ ọlọ́run sì parẹ́ ó bẹ̀rẹ̀ pé ní iṣẹ́ ìparẹ́ òun ni kéèyàn máa nà ti ọbẹ̀ ẹni tí parun ò jìnnà sí òun lẹni tí ìrántí ọlọ́run gbogbo ẹ̀dá tí èyí bá ti rántí ọlọ́run ẹ sọ pé parun ọmọ ẹni ìjísẹ̀ ṣùgbọ́n tí èyí bá ti rántí ọlọ́run bó ti wúlò lé tó ọlọ́run ó sì tó tó tán ọlọ́mọ sálá ìsànù wa ọlọ́mọ sànù wa sèwálẹ́rú tí ọmọ arántí ẹ̀ mọ sèwálẹ́rú tí ó gbàgbé ẹ̀ sèwálẹ́rú tí ọmọ àtẹ̀lé tí ẹ̀ mọ sèwálẹ́rú tí ó kọ̀yìn sí ọlá àti tóbi ọlọ́run gbogbo tí ń ṣe sòro lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run dákun mọ́sálá ìmú kò fún wa gbogbo tí ń bẹ ẹnì kọ̀ọ̀kan nú jẹ́ nínú àlámọ̀rí ọ̀rẹ́ ẹ̀ bóyá lára ara ẹni bóyá lára ọmọ ni bóyá lára ìyàwó ni bóyá lára ẹbí ni bóyá lẹ́nu ọba ọlọba tí máa mú bànújẹ́ kó fẹ́ dá mọ́sálẹ́ mú kó fẹ́ nìkọ̀ọ̀kan wa ọlọ́run ṣàánú wa ọlọ́run gbàdúrà wa alámọ̀rí ọ̀ràn ẹnìkọ̀ọ̀kan wa jọjọ bá ṣe fẹ́ alámọ̀rí ọ̀ràn wa ọlọ́mọdé òdòdúrú gbogbo ẹrù ńláńlá ti ń bẹ lọ́rùn ẹnìkọ̀ọ̀kan nínú ẹrù ńláńlá oní gbogbo tó so mọ́ wa bá a ṣe rí wọn gbédéwájú ọlọ́run tọ́lọ́run ó kì á ẹrù ńlá ni o ẹrù ńlá ni ìyàwó tó so mọ́ ẹnìkọ̀ọ̀kan láti bẹ́rẹ̀ ni o kí kálukú ń ṣe bó ṣe wù ú kálukú ń rìn bó ṣe wù ú ọkọ sì ń wo ìyàwó ìyàwó náà ń wọkọ ẹrù lání o bó o láti ẹrù déwájú ọlọ́run tọ́lọ́run ó fi kí a ẹrù ni o ẹrù ńlá làwọn ọmọ tó so má wa tí kálukú ń ṣe bó ṣe wù án ẹrù ńlá ni o bó o láti rí wọn gbé dọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run èké a ẹrù ńlá ni ẹrù ńlá ni gbèsè tí ń bẹ lọ́rùn kálukú tá a jẹ gbèsè owó ẹrù ńlá ni o. tó tún yí tún yí lọ́dọ̀ ààrẹ ọlọ́wọ́ òyí ó ó tún ọjẹ́ lówó pé ń jó ta lọ́wọ́ ń bẹ̀ èsì lóye lọ́kọjá ọ̀ntara ẹni ó ẹrù ńlá ni ó nkúntà náà sí yàrá làmúyẹ sàhàlọ́ bó wọn bá lọ gbàgbé ẹ̀ tàbí orí yí mẹ́ni tó ọlọ́wọ́ gbàgbé ẹrù àdéhùn ẹnì kọ̀ọ̀kan wo òsùn àgbàtà kù wo ti dàdéhùn àdéhùn tá a ṣe gbọ́nsá aláàmà ṣe tá mọ́ ẹrù ni ó ẹrù ni ó àwọn wa náà jókòó imú látòrí yín àtẹ̀mí aláàmà dájú tọ́lọ́ jímọ̀jímọ̀ ń lò ládà kẹ́yìn ẹrù ó àdéhùn tọ́lọ́ bí á ní kí kọ́kọ́ mu látọ̀dọ̀ gbogbo ẹ̀lọ́lọ́wọ́ gbogbo nǹkan ilẹ̀ àwọn òpin tó kéré ni tó yẹpẹrẹ ni ẹbí mi náà mo ní máa sọ ǹsì sọ́mọ́ àà àdéhùn ni o ọlọ́run obì agbógbó ẹrù ńláńlá tí ń bẹ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run dákun mọ́sálá ìbánisọ́ di pẹ̀tẹ́lẹ̀ o ọlọ́run sọ́ di pẹ̀tẹ́lẹ̀ fún wa gbogbo ibi kálukú wa ti jẹ gbèsè òun lọ́ba tí bẹ́ẹ̀dà sán ọlọ́run bá wa sán o ọlọ́run bá wa sán àdébìní gbogbo ẹni tó bá gbowó ẹnìkan ọjà ni nǹkan bọ́ ti ṣe ọlọ́dọ̀ ó sì lo ó ìdò àdá àhá ó ti lẹ́mìí pé mo fẹ́ san kíní yọ lọ mo fẹ́ sanwó yìí ọ̀la nìyẹn pé ọ fẹ́ san àdébí ní adàlọ́wò àlè ọlọ́wọ́ ó sì mọ̀ bí ó sì bọ̀ san ṣùgbọ́n gbogbo ẹni tó bá gbà á ìdò ọba wa gbàgbé kò béèrè ah, ànábì ní àtìláfọ gbóńtọ ọba ti kó jọ ọlọ́run wọn padà parí kẹ́nà wọn gan ní padà mọ̀ bó ṣe ń ṣe mọ́ ńlọkọ tí kẹlù ẹ̀rọ mi ń ṣe ti padà yí torí pa nìyẹn tó ní owó olówó tẹ́ ń ṣàjọ ń bẹ alájẹsẹ́kù tẹ́ ń ṣe ó ti gbà tán ọ̀sá ọ̀dáwó mọ́ ọtí ẹ̀já da ọ̀dá ọ̀dá làálì kọ̀ǹdá làálì ẹgbẹ́ owó olówó náà ní ẹ̀kọ́ fún ọ ó sì sá lọ ọwọ́ àlọ́ òfin lọ gbé ìkákalẹ̀ ìjọ kẹrin náà ní kọ́ parun

gbogbo gbàlà ń bíọ́ tọ́ra àmọ́ tó pamọ́ tàbí kádàrá ìrì ọlọ́run ní kan lọ́mọ tó pamọ́ tàbí kádàrá ọba jókòó fún ọlọ́run bá ti sẹ́lókò fún orí sẹ́lókò fún orí fún wa má sẹ́lókò fún aburú fún wa gbogbo ọ̀nà tó lè gbàjá burú ọlọ́run yẹ kó fún wa gbogbo ọ̀nà tí ó gbàjọ oore ònìkan ọba ní ṣe ọ̀la àti tóbi ọ̀nà torí kójú oore láàfin tó máa rí ọ̀sìn gbogbo ibi tí pálẹ́bílà yìí ló ń bẹ àgẹ́tí pọ́ǹpù dùdù lọ́dọ̀ wọn láàárọ̀ yìí sìn sáwọn olówó rò jimá nílé kí àwọn pẹ̀lú jímọ̀ níbi tí ń bẹ lọ́dọ̀ wọn abẹni tí sokọ́ tẹ́tẹ̀ kan ti já tó kan ti ń kẹ́tẹ̀ èrò sóòní ọmọ pẹ́ nìkan kí jímọ̀ ibi ọ̀rọ̀ fìtínà wà nù lèyàn máa fi ṣàdúrà sí fìtínà ọmọ ṣẹlẹ̀ bọ́bá ṣẹlẹ̀ tẹ́lẹ̀ èèyàn ní rójú tu ẹ̀sìn ọlọ́run wa o gbogbo tí fìtínà ti ń ọlọ́run bá ní pẹ̀tù sí ìpínlẹ̀ wọ Ọ̀ṣun mẹ́jọ dàrú ìpínlẹ̀ Ọ̀ṣun mẹ́jọ dàrú sáyé tá a tún mú bẹ̀ yìí ọlọ́run sí ní sáà lùbáríkà fún àwọn ọlọ́run sí ní sáà lùbáríkà fún àwọn àwọn tí wọ́n fẹ́ máa darí wa lò wọ́n lò wọ́n fún tiẹ̀ ọlọ́run ọlọ́run bá ní lò wọ́n fún tiẹ̀ jẹ́ wọ́n páyà rẹ kí wọ́n fi lè sàánú wa ọlọ́run jẹ́ wọ́n páyẹ kí wọ́n fi sàánú wa ọlọ́run àti tóbi ọlọ́run má lò wọ́n láburú lé ọlá àti tóbi ọlọ́run ọlọ́lá ìlàhà ìlàlá ìjọba ìbílẹ̀ wa náà mọ́jọ́ dàrú inú ìlú wa mọ́jọ́ bàjẹ́ ìlú délẹ́mọ̀ dàgbàsókè dáadáa ọlọ́mọ sí fún wa níbẹ̀ wá sẹ́ni kọ̀ọ̀kan wa náà lérí sẹ́ dàgbàsókè ẹ̀ tàwa náà lẹni tí wọ́n dàgbàsókè bàbá ń dàgbàsókè orin kan orin kan ẹ̀dẹ̀ ọ̀ràn kàdúgbò ọlọ́mọ sáláì bẹ́ẹ̀ gbogbo àwọn tó ti ga nínú ìlú yìí ọlọ́mọ sọ wọ́n jẹ nílẹ̀ mọ́